ẹ̀kẹfà tí a mọ̀ sí oṣù rọ̀bí ìlú ìlú ànábì sallallahu alayhi wa sallam lónìí ọjọ́ ọgọ́rùn-ún mẹ́rin lọ́dún àtòkójọ ọdún lé ọdún mẹ́rin nítòsí elédè ogúnjọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹ́ni ọdún títà wọn kèfèrí abẹ́ olúwa gómọ́sẹ́júmọ́ àtẹ́ni ní ẹyọ̀kan tó kù fún wa abẹ́ olúwa kó ṣejúmọ́ eléyìí ní àwọn jímọ̀ kan èyí tá a tún máa rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn rẹ̀ abẹ́lú akójẹ́kágún lẹ́nu lórí dáadáa eléyìí ni títú àwọn fúnfà tí a kà ní èdè lágbáwá sí wa ní etígbọ̀ kọ́bà lè jẹ́ pé láti di gbígbọ́ ìtumọ̀ wọn ẹ̀ á ti bẹ̀ di àwọn àǹfààní ọlọ́kan ọjọ́ kan tí ń bẹ nínú àwọn fúnfà yìí á ti bẹ̀ dì mú nítorí pé kò sí ìwúlò fún kútùbà kẹtàkà èyí táwọn kan gbò sí àǹfààní láti dà tí ẹ̀mí tọ́ka àbíolúwa kọ́sẹ́ kó sì wá lẹ́nìkan èyí tó ṣe ń dọ̀rọ̀ ọlọ́run bá máa ń ṣe ní àǹfààní dájúdájú gbogbo ti ń jẹ́ ọpẹ́ títí ọlọ́run ọba ni tálà bá tún dúpẹ́ dájúdájú ẹni tí ń jẹ́ Muhammad ọjọ́ ẹrúsùn ọlọ́ọ̀bá àti òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà tó túbà sọ pé a gbé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà ọlọ́run ní ìpáyà ti tòótọ́ ẹmẹ́ ikú o àti bẹ lórí Islam dọjọ́ kú yín lẹ́yìn ilé ọlọ́ọ̀bá àlékè ọlá ó tún bá sọ nínú ọmọ ó sì dá látara ẹ̀mí kan ìyàwó rẹ̀ jáde tí í ṣe Hawa ọwá sọ ń di ọ̀pọ̀ ọkùnrin àti ọ̀pọ̀ obìnrin lórí ilẹ̀ látara ọkọ àtìyàwó yìí tí í ṣe Ádámù àti Hawa ẹ̀páyọ̀ lọ ọba tẹ́ ẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayé tọrọ bá díjú bákan náà kíyèsí mọ̀lẹ́bí èyí tí ọlọ́run bá soso yín pọ̀ dájúdájú ọlọ́run bá lè ti mójútó yín kò sí ọba tọ́lá rẹ̀ ga ọba sọ nínú suratul Ahzab ọlọ́run lápá yín olùgbàgbọ́ òdodo ẹ páyọ ẹ máa sọ gbólóhùn tó ṣe déédéé ẹ máa sọ gbólóhùn tó dá àbáyín tún àwọn iṣẹ́ yín ṣe àforí àwọn iṣẹ́ yín jì yín ẹnikẹ́ni tí bá tẹ̀lé àti àwọn àyà tó ń pè ní àyàtul hajj àwọn àyà tó se pé gbogbo ìgbà ni wọ́n máa ń sétí bọ̀ wa ẹjá máa ṣàgbéyẹ̀wò wọn ká máa yí rí wọn pàápàá jùlọ ẹjá kèsí gbólóhùn ọlọ́run bá ní suratul azab èyí ka a gbẹ̀yìn èyí tí ọlọ́run bá sọ pé kí gbólóhùn yẹn gbólóhùn tó déédéé kọ́ba eléyìí kọ́ alekọ pé àwọn èèyàn tí wọ́n bá ń gbìyànjú láti dúró tọ́ láti dúró àwọn foríjì nínú kùdìẹ̀kùdìẹ̀ wọn yín ṣe bákan náà forí ẹ̀ṣẹ̀ yín jì jẹ irú èyí tí àwọn kan gbà tí wọ́n gbà pé ẹnìkan ti ni ẹnìkan ti rú àwọn lọ sọmọ pé náà ti dénú ṣé ó àwọn gbogbo ẹsẹ táwọn bá dá òun wọn kọjú lálẹ́kìyà náà wọ́n gba ìtajẹ́ o ayé ọlọ́run lọ ń gbọ́ ní gbogbo jọ́mẹ́jọ jọ́mẹ́jọ yìí gbogbo àwọn ẹja síwọ́pọ̀ ń bí ẹ̀ṣẹ̀ ẹja ṣàtúnṣe ara wa kò sí ẹnikẹ́ni tí forí ẹ̀ṣẹ̀ jíní lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ò ní fi ẹnìkan di ẹnìkan lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ohun tí kálukú bá dá nínú ẹ̀ṣẹ̀ kálukú ní yìí ẹ jẹ́ a máa kíyèsí àwọn ayé àìsàn tí wọ́n ń kà fún gbogbo ìgbà ẹ̀rí àkòrí fún túbọ̀ àwa ọ lọ sínú ìtàn kan èyí tí a kọ́ ẹ̀kọ́ rẹ̀ látọ̀dọ̀ wa sallam ẹ̀ńtọ́ gba ìtàn náà wá fún wa òun ni àwọn aṣáájú wa àwọn ẹ ta morúkọ rẹ̀ sí àbí Hurayra alajẹ rẹ̀ sí àbí Hurayra ta morúkọ rẹ̀ sí Abdurrahman ibn Sakh abdulwa kọbanisi alekun yọnu rẹ̀ lórí ẹrú rẹ̀ ó ní òun gbọ́ lẹ́nu anábì sallallahu alayhi wa sallam ọlá anábì sọ pé dájúdájú àwọn èèyàn mẹ́ta kan ń bẹ nínú àwọn Israel ó túmọ̀ sí pé àwọn family anabi yakubu alayhi salam ìgbà tá a mọ̀ kóun náà ń pè ní ni wọ́n jẹ́ adẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkejì jẹ́ apalórí ẹnìkẹta jẹ́ afọ́jú àrọ́dọ́lọ́ọ̀ àyẹ̀tẹ̀lẹ́hù ọlọ́run bá gbèrò láti dán wọn fa fàbáfà ilé yìí mẹ́lẹ́kẹ́ ọlọ́run wa malaika. màláìka wa sọ báyìí pé ayé ṣe yí ahábo eléyìí kí ló nífẹ̀ẹ́ sí jù ìrẹ́ bàbá adẹ́tẹ̀ ọ wọ́n ládẹ́tẹ̀ sọ pé lọ́wọ́nù hasan àwọ̀ ara tó rẹwà wọ̀jíndù hasan àti èkó ara tó dùn wò wọ̀yẹ́dà àbà anilẹ́bì kọ́dí kọ̀zára náà kọ̀zára nìyà bákan náà kí n tí ó jẹ́ àbùkù ara mi táwọn èèyàn fi pa mí tì tí wọ́n èé fẹ́ rí mi kọ́tì ẹ̀dínwó tó lọ famasáàwù fàdábà ànú wọ́n ní màláìka ọfọ́ palára bẹ́ẹ̀ ni gbogbo àmúdi ara rẹ̀ lọ wà ó ti yàlọ́ ní hasan ó dẹni tí ara gbogbo ara rẹ̀ gbogbo ẹ̀ lọ gbogbo ká tí ń gbogbo pòórá. gbogbo àwọn ìka tó ti ré dànù gbogbo ẹ̀ padà sáyè wọn fọkọ lẹ́yìn náà màlẹ́kà wa sọ pé fàáyọ̀lù máa lo ahabu ilayk èwo ló nífẹ̀ẹ́ sí junu táwọn èèyàn mú sọ̀rọ̀ láyé ìrẹ́ arákùnrin apárí tí wọn náà ti rẹwà torí pélé ẹ̀kọ́ ńlá ni pé lẹ́yìn ìgbà tí àìsàn bá kọlu ẹrú kò sí nǹkan míì tí wọ́n máa wù mọ́jú kó gbádùn lọ ìgbà tó bá gbádùn tán ní ó tó mọ sọ̀kánjọ́ apẹ́ńtà náà tiẹ̀ rí nǹkan táwọn sí gbẹ̀mí rẹ̀ kété tí wọ́n sọ fárákùnrin pé kí ló wò jù ó ní kò sí ohun tó wù ú tó tó kábùkù àrò òun kúrò kó náà wo bí ara yòókù ṣùgbọ́n kété tábùdí lọ tán tí wọ́n bí pé ohun táwọn èèyàn fi sọ pé wù ẹ fi nílẹ̀ kí mo wá fúnra rárá lójú ẹsẹ̀ lọ sọ pé ali ibe wù mí torí mo tún wò pé tọ́lọ̀ bá lẹ́mi náà lálàáfíà láyé téèyàn bá sì rówó kójọ màálù ní màsí màálù wù mí wọ́n ní tàbí ká sọ pé nírà kún mi wọ́n nítorí pé ṣàkàrà àwí ẹni tó gba àdìsí yẹn wá ó sì èméjì pé sẹ́ra kún mi lẹ́ni àkọ́kọ́ pé ni àbí màálù usra wọ́n ní wọ́n wá fún ní ràkúnmí tó ti gùn ràkúnmí tó yẹ pé oyún bẹ lára ẹ̀ wọ́n ní wọ́n fà fún arákùnrin faqal màláíkà bá sọ pé barakallahu laka fiha ọlọ́run fi àlùbáríkà sí fún fàátà àlàákùnrọ̀ faqala ọwọ́ lọ bá parí ọwọ́ sọ báyìí pé ayyu shay'in ahabbu ilayk bàbá parí kí ló wù yí jù láyé ọ̀lẹ́ wọ́n lọ́dà sọ pé ṣáwọ̀ hasan irun tọ́jọ́ lọ ni wàyẹ́dà àbọ̀ àmì hàdà lẹ́nu kọ̀dára ní náà bákan náà sì ni kí àlébù ara mi táwọn èèyàn máa ń fi ń bú mi àparí ọmọ yakuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kókó òkèmí náà kúrò lálálébù fàmásáàbù mọ̀lẹ́kà bá fọ́ pa lórí fàdábà ànùhù báyìí ni àbújẹ́ ìjẹ́kọ̀ ara rẹ̀ kúrò wàhún ti yàṣàrọ̀ hasan wọ́n ní irun tọ́jọ́ lọ ó dé orí rẹ̀ lójú ẹsẹ̀ mọ̀lẹ́kà sọ pé fàáyé mẹ́lú ahabu ilé kí ló nífẹ̀ẹ́ sí nínú táwọn èèyàn fi ń sọ̀rọ̀ láyé òun dáhùn sọ pé alùbápa màálù ni fàáhùn ti yàbápọ̀lá tẹ̀lé àbìlá wọ́n ní fún ní màálù èyí tó lóyún tó ti rẹ̀ tán fàkọ́ mọ̀lẹ́kà bá sọ pé bárakàlá wùlẹ́kà fíhà ọlọ́run fi àlùbáríkà sí fún fàákàlà àmà fàkọ́là ayùṣe àhàbù ilé wọn ni wọn màláìka ìkìlọ̀ bá afọ́jú ó ní kí ló nífẹ̀ẹ́ sí jù láyé paul ọ̀dà sọ pé àyẹ̀rúdà lọ́wọ́ ilé yẹn bá sọrí òun náà ní kí ọlọ́run bọ́ dá ìrẹ́ràn mi padà wà obsiru náà kémi náà dá wọn èèyàn mọ̀ ohun wọn ni máa ń tẹ́tí sí ìmọ̀ wá dábàá pé gàfárù ní nínú àbí burẹ́mọ̀ ta nínú yín kí n tiẹ̀ dáhùn pé lágbájá ní tàmẹ̀lò ní ọmọ wù mí sẹ́yìn sí mọ̀ pẹ́ni tó lójú ọmọ yìí ojú bí afọ́jú bẹ́ẹ̀ lẹni tí ọgbọ́rọ̀ bíi rúmi àti tí ń bí kéèyàn lè sọ̀rọ̀ táwọn yẹn gbọ́ níyé gbogbo tí ń ń bẹ pẹ̀lú ẹrú ẹrú kì í mọ iyì rẹ̀ mọ́ àwọn tí nǹkan ò sí má jẹ́ kí kankan nínú ìdára tó fún wa má jẹ́ ó fi wá lẹ̀ lọ́ka tó nà yẹrẹ. wọ́n lóhun tó wù mí ní kémi náà rìn àwọn èèyàn òun tó sọ ní fàmásàáhù fàrọ́dà lọ́wọ́ ilé yìí bá sọ̀rọ̀ màlẹ́kà ìbá fọ́ bọ́ lójú kọ́mọ́tì ìka ọwọ́ kúrò ní ọ̀dẹ̀ni tó rẹ̀ kọ́ọ̀dù màlẹ́kà bíi pé fàáyù máa ló ahábò ilé nínú táwọn èèyàn máa ń mú sọ̀rọ̀ láyé kí ló wù ọ́ kọ́ọ̀dù ó ọba ti rí àgùntàn ó ti tẹ́mi lọ́rùn fọ ó ti ẹ̀ṣẹ́ àtún wà lídẹ́n ṣá àtù wọ́n ní wọ́n á fún ní àgùntàn kan èyí tó ti gùn tómi kò ti lóyún wà lídẹ́n fantaji hadani kọ̀pẹ́ ni wọ́n bímọ bẹ́lẹ̀ ọmọ eléyìí ṣe ń bímọ lèkejì náà ń bímọ wọ̀wọ́lẹ̀lẹ̀ hada tọ̀hún náà bímọ wàkánà lè hádà wà ní nílẹ̀ ìbẹ̀ ẹni tó bèèrè àkúnmí kátó sẹ́jú pẹ́wú nítorí pé màlẹ́kà lọ́sàdó àpọ́lọ́ ń fi àlùbáríkà sí àpò ràkúnmí ti lọ rẹ́rẹ́rẹ́ wà hádà wà ní nílẹ̀ bàkà ẹni kejì ti dó màálù jáǹtì rẹ́rẹ́ wà lè hádà wà ní nílẹ̀ gánà wọ́n lẹ́ni kẹta òun ti di alágbó àgùntàn tí ọ̀mọ iye wọn mọ́ fún mọ́ iná àtàlà àbọ̀wọ́sà fi ìṣúra tí wọ́n ayé àti lẹ́yìn náà ìgbà ti pẹ́fẹ́ gbé kálùkù ti gbàgbé lójijì òun ni màláìka yìí padà wá pẹ̀lú àwòrán adẹ́tẹ̀ àti ìrísí adẹ́tẹ̀ ọba lọ bá arákùnrin adẹ́tẹ̀ jèló fọkọ́ọ̀lẹ̀ ọwọ́ sọ pé rọ́júlú miskin èmi tó ń wo wájú rẹ̀ yìí jẹ́ aláìní fọkọ̀dínkọ́ta àtúbíyá alìbálòfin sẹ́fọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ arìnrìn àjò ẹni tí ọ̀nà dámà ní mí fala balaga líyàlí ọmọ illa billahi thumma bik kò sí ohun tí mo lè fi dókun ìrìn àjò mi àyàfi pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àtìkún lọ́kọ̀ bá fẹ́ fún mi ìrẹ́rú ọlọ́run tí mo wá dọ̀rẹ́ as'aluka billadhi a'taka lawna hasan mo bẹ̀ ọ́ pẹ̀lú ọba tí ó sì wọ́n ládẹ́tẹ̀ bíi tèmi tó sì wọ́n lẹ́ni tí wọ́n dùn wò tọ̀ lálẹ́kùnlá bíi tèmi mo fọlọ́ọ̀ba yẹn bẹ̀ ọ́ wọ̀jídà asad ọba tó sọ lẹ́yìn tó rẹwà wọ̀lmáàl tó tún sọ ní abọ́rọ̀ ó jẹ́ tálíkà bíi tèmi bá irọ́ àtàbẹ̀lẹ́gbọ̀ bí sẹ́fẹ̀ ohun tó bá fún mi nínú ẹran ràkún mi òun nìkan lóhun tí mo lè mú tí fi ṣèrìn àjò mi dókun fọkọ wọn lárákùnrin sọ pé alùpùpù kẹfì ọ ọmọ ti sọ̀rọ̀ jù ẹ ràkún mi rẹ pọ̀ olówó bùkátà èmi náà pọ̀jù bẹ́ẹ̀ lọ lè mú sọ pé káàmì àrísìkà ó dàbí pé mo mọ̀ rí alamtakun àbọ̀rọ̀sọ́ ó dàbí pé ti bí tèmi náà rí wọ́n fẹ́rùkà náà táwọn ya kọ́ lẹ̀ tí wọ́n fẹ́ fọ́ dọ́dọ̀ àwọn fàkíra ó dàbí pé ṣàánú mi agbára rẹ pọ̀ fàkọ́ wọ́n lọ́dà sọ pé innama wàrọ́tù hàzàmáàlì káàbírọ̀ àǹkàbí sórí èyí tó ti àfibọ̀rọ̀ jẹ́ òun nìkan kú tó fẹ́ mọ́ pa fẹ́mi bí èmi jẹ́ adẹ́tẹ̀ ẹ̀tálíkà mímí àwọn ayé tó lè sílé wa bá bá náà lówó ni à ń jogún owó ni àtọlẹ̀dọ́lẹ̀ lówó le wa àbí ká lọ fẹ́ mọ pìtàkìtà bọ́yọ̀ mẹ́ńtò wí ọba kóra rẹ kúrò mí. wọ́n ní màláìka yẹn bá sọ pé ikú tẹ̀kẹ̀ lílá fasayára kan lọ ilà máa kún tẹ̀fì ilà máa kún tó bá jẹ́ pa tó jẹ́ pé o ti máa sọ yìí tí mo sọ ń gba ẹ̀ bó ṣe rí nì tó sì gbá mi jiyàn tó nírọ́ ni kọ́lọ̀ ń dá padà sí gbóṣe wà náà ọlọ́sọ ọmọ àpàdà sí àbúrú wọ́n lọ́ba lọ́ba apárí ní àwòrán apárí àti ní sí apárí ohun tó sọ fẹ́ ni àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́sọ fún un náà ó lóun já nínú òun sì jẹ́ ní tí nǹkan tí ń fi nínú rẹ̀ ti tán ṣùgbọ́n mo rí i pé mo béèrè ládùúgbò pé dábò àwọn ọlọ́run kẹ́ wọ́n gbà lóró kan bẹ́ẹ̀ mí mo ṣe adébèmí náà rí bí ọlọ́run kẹ́ yín ọ̀pọ̀ wọ́n lù ní jántìrẹ́rẹ́ ẹ dákun ẹ ṣàánú mi ẹ fún mi máa lù kan ìta ni ìjẹ ni gùn ni kí n tiẹ̀ mú dókun ìrìn àjò mi mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn ọ̀yà parí bíi tèmi táwọn èèyàn mọ̀ sá fún yín ọba tó ṣe ìlàbọ̀rọ̀ tẹ̀ jẹ́ tálíkà ni mo ibẹ̀ yìí ẹ̀ràn mi lọ́wọ́ ọba sọ pé ẹ̀ lódodo dúkìá pọ̀ mọ̀lú pọ̀ tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ òun náà wọn náà wù ìwà ọ̀run ojú nì ṣùgbọ́n kò káàtà pọ̀ jù wọn lọ bàá jẹ́ pé báyìí yẹn tí wọ́n là ń fún wọn kí ni ó kù mọ́ kò ní sí mọ̀ ọlọ́run ojú tó gbìnrìn àjọ ọ̀nà lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́gbọ́ ni ọlọ́run ó sì ọ̀ wọ́n ní á ah, ó dàbí pé mo mọ̀ yín lánàá parí rẹ̀ yìí náà ó sì dàbí kí wọ́n mọ̀ ìlànà pé tálíkà ní ọ̀nbà àbọ̀ tálápá ẹnìkan pálé nílé ilé wa tátálíkà àwa máa ń lówó ni lọ béèrè fámìlì wa kò sólò sí ìrànwá adógún owó yìí mọ̀lẹ́kà bá tún wọ̀ wọn náà lépè tọ́gbà jẹ́ pé ọlọ́pàá gbogbo òdẹ̀rọ̀ náà ta àwọn ní tirẹ̀ tó yẹ kó rántí ọjọ́ wa ná gbódodo ni tó ń jiyàn ipò rí àná òjì ọlọ́lọ́dọ̀ lọ kọ́lọ̀ ń dá padà sí bó ti wà láyé màlẹ́kà wa tún kò lọ́dọ̀ rẹ̀ wọ́n ní fàátàlá àmà màlẹ́kà bá lọ bá afọ́jú fi sóràtì ní àwòrán afọ́jú wọ àìhátì àti ìrísí afọ́jú fọ̀kọ́ ọba sọ̀pẹ̀ rọ́jùlú miskin tálíkà nílé wọ ibnu sẹ́bí ọmọ orírì nǹkan tá a ti rí ìbáàlù fi sẹ́fà ohun tí mú lọ́rùn àjọ ti tán máa lọ́wọ́ fọ́lá abálẹ́gà ní ẹni ó máa ilẹ̀ bí láì àti dẹ́rìn àjò mi ti dópinrin àjò mi ti di ṣòro àyàfi pẹ̀lú àánú ọlọ́run àti ìrànlọ́wọ́ tó bá ṣe fún mi as'aluka billadhi rada alayka basaraka mọ́ bíọ́ pẹ̀lú ọba tó ti ṣèwọ́ náà lásọ́jú rí tó di oríran ọlọ́run yẹn mẹ́bí ọ́ náà ọwá ní wọ́n fún mi ní agbo ẹran kò tún tọrọ ẹran ẹ̀yọ̀kan agbo lọ́tọrọ fún mi ní agbo ẹran èyí tọ́ jẹ́ pé látara bẹ́ẹ̀ tí mọ bá tà máa lówó dógùn ìrìn àjò mi fọ́kọ́ ẹni mo ṣe rí ń yẹn ni mo rántí ìbẹ̀rẹ̀ ọlọ́run pépé mi náà ṣe máa ń rìn tí ìrìnà o tí ì máa ń kẹsẹ̀ bọ́sẹ̀ mo ṣe rí ọmọ ti rántí pé ha bébí náà ṣe máa ṣe kátikàtí ní láì ríran ọlọ́run ọba ló fún mi ríran kódà nírètí mọ́ bákan náà ọba tẹ́lẹ̀ ọlọ́run yìí lọ́rọ̀ mi lọ́rọ̀ fàkúndùn máa ṣe ta wọ́dà máa ṣe mo fún ọ ní full autonomy lórí gbogbo dúkìá kìí ṣe àgbo ohun tó bá wù ọ bó ṣe pọ̀ tó yìí kàn náwó sí kó bu mọ́ kó lọ ohun tó bá kù mo fara mọ́ torí ìmọ̀ pé ń dà bí mo ṣe dà yìí ìmọ̀ ń dà bí mo ṣe dọ̀nà méjì ló pín sí àwọn lòmíì èmi mọ̀ dà báyìí n'i ti dáadáa ó jẹ́ wọ́n kọjá ẹnu àlà ìgbà tí wọ́n mọ̀ pé wọ́n dà bẹ́ẹ̀ àwọn ẹlòmíì èmi mọ̀ báyìí ti dáadáa ó jẹ́ wọ́n ṣèwé wọ́n rántí ọjọ́ wọn àná ni nínú àwọn èèyàn tọ́lọ̀ ń kẹ́tì ta ni wọ́n máa gbé sẹ́rí ẹsẹ̀ tí èso ẹ̀kọ́ ńlá nìtàn yìí bàbá kì í ṣe pé mi ti gòkè odò tán káfáró tó já ìwọ̀n ń sọ fẹ́ni gbódodo lọ́sọ afọ́jú ni mí ọlọ́run ló fún mi ríran tálíkà ni mi ti ìrò pé ní kọ́bọ̀ iláyé kí n tó dábọ̀rọ̀ ẹ wá gbọ́n tó fi parí rẹ̀ ó ní fọwọ́lá mo fi ọlọ́run ọba búra má àjẹ̀hádùká àlìyọ́mọ̀bẹ̀ṣẹ́ yìí àfẹ́sítẹ́wò tí mo bá sọ pé ohun tó mú pọ̀jù kọ́lọ́run obìnrin sí i kódà tó o bá fi kẹ̀kẹ́ dẹ̀ ọ̀tẹ́ mi lọ́rùn ọkọ̀ọ̀kọ̀ bá tó sì yóò ṣe wọn bẹ takò ọ pé a sì fọ́ láǹfààní ọfẹ́ kó tán ni ohun tó bá wọ lọ́rùn ni kò sí ìníjọ níyan mú tó bá wú ọnu dúkìá mi fún tó bá kulẹ̀ fọkọ́lẹ̀ màlẹ́kẹ̀ ẹ̀ máa sọ pé amsik mẹ́lẹ̀ fọ́ọ̀mù dúkìá ẹ̀ ní fi ṣe fa ìnana ìtùlí ìtùn fọkọ̀dúró ní ọlọ́wọ́ àǹkà wọ́n sáàkìtọ̀ àlẹ́ sọ̀hìbẹ́ìkà ọlọ́run bá dán yín wò ẹ̀yin mẹ́ta ní iwọ nìkan kọ́ àwọn méjì yòókù ti wọn ní wọn ò tún ní rẹ́ẹ̀lì bù wọn ṣùgbọ́n kìí ṣe pé wọn mú lásán gbogbo mọ̀ nwa obi ò bí ma yẹn mọ́ ọma ò bí ọmọ tó garí ọmọ gbogbo ọmọ tí wọ́n máa ń ni máa gbogbo ẹ̀yin tẹ ni kọ́ yín lẹ́kọ̀ọ́ tẹ jẹ́ yìí sí mùsùlùmí ti wa ẹ̀kọ́ tá a mùsùlùmí kọ́ra wa lọ́gbọ́n yìí ohun tó ń bẹ lọ́ọ̀ ni kọ́lọ̀ ń jẹ́ alẹ́ lò ó ìkan nínú àwọn ọlọ́jọ́ sọjọ́ nínú àwọn èèyàn ńlá ó tún ẹ̀sùn wọn á ránṣẹ́ sáfà kakó náà wá kọ́ sàdé ọ̀fọmọ lọ́jọ́ bí wọ́n pe náà kódà wọ́n polúwo náà wà mí bá dé olúwo ti wúre fún ọmọ pẹ̀lú ọtí sinapu ologogoro pásítọ̀ náà ti ṣe tiẹ̀ ó ti bí ó ṣe ẹ bá mi sí ọmọ lọ́jọ́ igba ọdún ọdún kan ń gbọ́ sáyẹn mùsùlùmí àyìn máa ń pàṣẹ àwa máa ń ṣàdúrà tọ́dáwọ̀ tọ́lọ̀ ń pa láṣẹ. wọ́n bá ní àfa ẹ̀yin náà ṣàdúrà kí kádìdì àfọ̀bánitọ́ àdúgbòlọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ kí àwọn chief wo di seventy six years láyé ṣùgbọ́n ẹ̀rí gbogbo ọjọ́ tá a máa ṣe bá dé báyìí ohun tí wọ́n dè mí lójú nípa amọ̀yẹ ọdún dáadáa ọdún mélòó ló kùtà mọ̀tá sí láyé ọmọ ọlọ́dọ̀ yìí bá dìde olóhùn náà tọ̀ ọwọ́ tọ́lẹ̀tì lọ àfa kan ní kọ́ máa ṣàdúrà lọ ó wá rọṣẹ̀ dúró díẹ̀ pé mo fẹ́ bàbá yẹn gbọ́rọ̀ dáadáa tá à ń sọ yìí tó yẹ ń bá ń bọ̀rọ̀ mi lọ bọ́mọ ọlọ́jà fi ṣe wọlé ní tó jókòó ló ń tọ́ gẹ́gẹ́ bí ohun tá à ń bá lọ tí fún ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé amọye ẹjọ́ tí wọ́n bí amọ déètì tí wọ́n bí kódà yìí náà tún kọ́ pé ọ̀dì kìíní kan lẹ́ ń jọ sọ yọ̀ bínú déètì tẹ́kù àmọ́ ó tún dìde ó tún sá lọ lẹ́ẹ̀kejì torí wọn fẹ́ gbọ́rọ̀

àwọn mọ́sídìdì mi ń bẹ tí wọ́n ya dáadáa débi pé wọn ò tún ní gbénú stọ̀ wọ́n kún funfun báláyé wọ́n wá fi dúrúkọ yín náà lè láyé wà ní ilé ìrọ̀jú ìsìlá wọ́n á gbé sára ògiri mọ́síláṣí tó bá ti wọlé báyìí lórí òní ọ̀rẹ́ kúkú tí wọ́n èdè ọ̀nà ọ̀la àwọn ará àdúgbò kan wọ́n ti pa àwọn ṣe kínní àwọn ṣe kínní bàbá olówó lòun máa ń tábù lọ lóbi olóbi oṣù mẹ́fà lọ ẹja ṣe kínní gbókù yìí ìyá bàbá olóò tó kó àṣẹ lọ ìyá mọ́síláṣí lọ mú ni wọ́n bá dá wọn bá se wọ́n ṣe wọ́n bá kùn funfun bẹ́ẹ̀ ti kùn funfun wọ́n sì gbé sáré òyìnbọn mọ́síláṣí ọ̀sẹ̀ tọ́tàlí bàbá olóò tìlú ègbódé wọ́n fẹ́ àṣẹ pàtí yìí o ọwọ́ mọ́síláṣí ní ìdájí lásùbà bá ìlórí kìíní kan funfun lọ́ọ̀kan ọ̀tẹ̀rẹ̀ sí pé ò lélẹ́yìn wọ́n ní tí wọ́n fi gbogbo ní àá ẹgbẹ́lẹ̀ ìkó mẹ́ ní ìfẹ́rú eléyìí láíláí irú òsì wo lélẹ́yìn bẹ́ẹ̀ ni torí pọ́rọ̀ kúlà á máa ń sọ mọ́síláṣí ọ̀rọ̀ tí wọ́n sì mọ́ bá a sọ lórí nígbà ní bá a ṣe da wọ́n mọ́ ẹ̀rọ wa ní tí àlìkìyàmẹ̀ ìwọ náà gba ẹ̀kọ́ lára ohun tá a sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ wà láwọn àyè ibi tẹ́ wà tẹ́ ń ja mùsùlùmí lógun ẹ kú ẹ fipò yẹn lẹ̀ ẹ jẹ bakú yà lálìkìyàmẹ̀ a sì sọ fún yín a sọ fún yín jẹjọ́ bí ẹ̀yin mùsùlùmí gbogbo àyè tó wà àdúgbò àwọn lẹ́jọ́ èyí tí wọ́n ṣe fọmọ ya tí mo sọ ń inú mi dùn ọmọ ya obìnrin yẹn gbọ́ ọ ní àwọn òun rí pé sọ̀rọ̀ òun ṣe fún gbà bẹ́ẹ̀ ni wàláì ẹni tó fún ní lẹ́tà àṣẹ lásán tọ́jú ọ̀dà kristian lọ sọ pé ṣé ṣé wọ́n ní wọ́n á dùn nàbẹ́ òlẹ̀ yìí bí ẹ̀kú ó lọ wá gbàṣẹ nìhun náà wọn ṣe interview fún tán yorùbá sì si àkọ́dá kọ̀dà bí àdágbẹ́yìn bó tiẹ̀ jẹ́ pàwọ̀ ọ̀rọ̀ yìí mùsùlùmí ẹ má dòró ọ̀rọ̀ tàwa kọjá ayé à ń lọ wájú ọlọ́run àwọn tí wọ́n wà ní jẹ́nà látara páyì sí ṣe é dáadáa ni àwọn tí wọ́n wọ̀ ná ẹ̀mí méjì kọ́ àwọn náà ní ẹyọ kẹta àwọn náà sì lò ní wọ́n jìyà rẹ̀ làwọn wa létí àwọn ọ̀rọ̀ dáadáa wọ̀nyí yóò ti lọ burú ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run bá máa ń tún ṣe ìkan nínú àwọn afọ àwa bá mo ti sọ̀tọ̀ rẹ̀ fún iná lórí mímbàrì ń bí wọ́n ń pe àfa ẹni Sheikh Atem òun àti àwọn rọ̀ṣìdì ni wọ́n jọ lò gbà ọba tá à ń pè ní àwọn rọ̀ṣìdì ọba mùsùlùmí ni òun náà páyà ọlọ́run máa ń mọ̀ bá mú ọba bí apá rẹ̀ ṣe ka mọ́ ṣùgbọ́n torí pé téèyàn bá ti wà nínú ọlá ìṣesí máa ń yípo Abu dị ń ọla ọlá inú ọlá tó lò ní pé tó bá dé káàbà kó lọ sí tàwa wọn mọ lé àwọn èèyàn kó mẹ ni khatam ti wá gbọ́ nípa àṣesí ìtúnjọ sẹ̀mí wọn ò ríra rí bẹ̀tà fálo ọwọ́ dé káàbà kan tí o tọ́lá mi rù ní ti dé kálukú yẹn kóra ń kó mẹ bíbẹ̀ pẹ̀lẹ̀ kọjá bómi ṣe ọlátúndé di kàábà ọwà dúró wọ́n rí pé di kàábà dá wọ́n ti fàyè lẹ̀kẹ́ àrùn rọ̀ṣídì ọmọ lọ àrùn rọ̀ṣídì lọ tọ́látọ́lá kọ́ ló bẹ̀rẹ̀ tààfù báyìí hátàmù sáré gbájú bi tí ní wa sáájú rẹ mbẹ. wọn wo sí ara bá lọ méje gbogbo kálukú fi àwọn rọ̀ṣídì nìkan lẹ̀ òun ọgbà pé èèyàn ayé èsè ibi lágbára gbogbo ẹrú ọlọ́run wa wọ́n parí tàwáfù wọn méje sẹ́wọ̀n pé bala ajẹ́rẹ̀lẹ̀ asọ̀lẹ̀ yóò kì í òkúta yẹn ọ̀rọ̀ ara rọ̀ṣẹ̀ dúró tó kí ẹsẹ ti wájú òkúta yẹn báyìí ọkàn gáìdì ẹnu ah inú wa ah yìí èmi ọmọ sí ìyàjẹ́ lónìí o ìgbà parí yẹn tó wọ́n bọ́ sórí sọ́fà àti márùwà wọ́n jọ ṣe sáyù bẹ́yìn náà sọ̀fọ́ wà ní márùwà ìpọ̀sẹ̀sẹ̀ wọ́n parí rẹ̀ tán kátàmù sí àdúà ní orí òkè márùwà ẹ parí àdúà kan wà lọ dúró de àwúrọ̀ sí àwúrọ̀ sí ní tẹ́wọ́ tó náà parí àdúà táwọn ṣe náà wá parí tàwa fún tán báyìí ó ní àwúrọ̀ sí ọ̀là kọmọ lórí mo pè wọ́n àwúrọ̀ sí àwúrọ̀ sí sọ pé àtúnẹ́dì àtùnàdínà bí ismi wa anta ta'lam anna amira al-mu'minin ó pè mí ló kọ amíru mùmíní ò sí lẹ́nu ẹ tó sì mọ̀ pé mi lálásẹ kátàmù wa ni màní àǹtà tani ọ́ ní bẹ́ẹ̀ ìgbà tí n pe ọlọ́run ọba mi ní Allah tí n fi ẹ̀yìn sí n wá fẹ́ kí n pè wọ́n ní ẹ̀yìn so tóbi tọ́lọ́ ni ẹnìkan ọ̀gbà sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rí ìgbà tó fi fún ní àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta mẹ́rin ọlá tí ń gun jábọ́lá rẹ̀ ọ̀ràn ti gbódodo mà ní ọmọ èèyàn mímí ọwọ́ ní zidni ayò ọ̀ṣẹ́ yàfa àgbà gbà ń sọ̀rọ̀ ọlọ́run ọlọ́rọ̀ tí wọ́n fẹ́ bọ sọ pé àwọn tí wọ́n mọ̀ ń bọ kọ̀ọ̀kan wá torí ìfẹ́ sọ dànù àwọn akọ̀wé rẹ̀ sáré wá ó ní ẹmú gègé ẹmọ kọ́ńtẹ́ẹ̀lì ìfẹ́ sọ ó ní wọ́n fẹ́ kí wàá rúrọ̀ síbi kọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí lẹ̀ tọ́ orí àga rẹ̀ tọ́ ọmọ ń jókòó sí ìdájọ́ wájú báyìí ni tọ́ kọjú sí ní ọ̀lẹ́ mọ́ kí ni ọ̀rọ̀ náà

àwa lọ dojúkọ ìgbẹ́jọ́ yóò ti burú fún ju yín alákọ̀ọ́kọ́ ẹ dáwọ́ ọlọ́run mọ̀ ẹ ẹlẹ́ẹ̀kejì gbogbo kò tẹ́ wà ẹ tún ti àwọn ẹ̀tọ́ àwọn ẹrú ọlọ́run lẹ́ lójúmọ́ lẹ̀ ní lọ scott free àmọ́ ní lọ scott free àánú ti ẹjẹ́ àwọn ọmọ kọ́ṣẹ́ pẹ̀lú òdodo ọgọ́rọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́jẹ́ pé iye ọdún tọ́mọ bá fi kọ́ṣẹ́ ní ìkọ́rọ́ ọmọ bíríkìlà tó lọ́dún mẹ́rin ọkọ̀ irọ́ ọdún mẹ́rin papọ̀ mọ́ ẹni àwọn ìròyìn tó yẹ kó bẹ lára wa lára àwọn ohun tá à ń ṣe la gbé sí kápẹ́ntà furniture tó bá wa ṣe bẹ́ẹ̀d ó ṣe dúrọ́wà sí iye tẹ bá rí ẹ kó sínú dúrọ́wà tí kápẹ́ntà ṣe tẹ́lẹ̀ tí kọ́kọ́ rẹ̀ pa ẹni iye ọdún tẹ́ bá débẹ̀ ohun akónu dọ́wà náà lẹ́kọ̀ọ́ padà dọ́wà da lámàánà ju kápẹ́ńtà tó ṣe bẹ́ẹ̀dì lọ ẹ̀yẹn kó sí ẹni tó ṣe bẹ́ẹ̀dì lọ́wọ́ kẹ́bẹ́ẹ̀rẹ̀ ẹ̀ padà àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí èròǹgbà wa ni pé kọ́lọ̀ ń lò ní sábàbí àtúnṣe ìdí nìtọ́lọ́ fi ní bá ṣirú lẹ́bí na yẹ́sítẹ́mi rúnà kọ́wọ̀ fàyẹ́tẹ́mi rúnà àṣánà ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab ọlọ́run ni ẹ fún wọn ní ròdù àwọn tí wọ́n máa ń tẹ́tí lọ́rọ̀ lọ ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ dáadáa tọ́rọ̀ yẹn bá júwe fún wọn wọ́n máa ń lò wọ́n máa ń tẹ̀lé àwọn lẹ́ni ọ̀nà mọ̀ ọ́ àwọn bá a ṣe ń gbá àwọn kútu báyìí tá à ń gbá àwọn wáàsí àì má máa ń gbádùn yín ohun tá a fẹ́ kọ́ yẹn o ohun tá a fẹ́ ni kéèmì tí ì ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ kájọ yípo kábàlẹ̀ jọjú olórí ilé láyé àti ní àlùkìyà bọ́nà ṣe ní ẹfun wọn lè rògùn àti ọmọ gbọ́rọ̀ lọ́wọ́ tí wọ́n máa ń lò olórí ilé ní wọn ẹni ọ̀nà mọ̀ ní wọn bẹ́ẹ̀ lọ́lọ́run sọ òye ọ̀rọ̀ sáà tí gbọ́rọ̀ lọ́wọ́ tí wọ́n yìí lò wáyé ló lè kú lè afáfẹ́ àfi yẹ́sùmọ̀ wọ ayé àti láyé tó la àlẹ́ túmọ̀ yóò sí mùsítàkìlẹ̀rọ̀ ká alẹ́m yẹ́sùmọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ lọ ìgbéraga tó bẹ́ẹ̀ ní ọdún pé wọn ọ̀gbọ́n náà ọlọ́run ẹ̀ bá fún ọ ní ìró kíni ìyá ẹlẹ́tẹ̀ ìlérò mo bẹ olúwa kọ́mọ̀sì èmi àti ẹlẹ́mi ìyá ọlọ́run kò ṣe wá lẹ́tọ́ bá gbọ́rọ̀ ọlọ́run tí mo ń parada tí kì ọlọ́run bá máa tọ́ sí kú mi lásán láti kú yàrá àbùkù lọ́wọ́.